وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fọ́lọ́n àlékún ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ kuma bá ọ̀sẹ́nlá adébúwa muhammad sallallahu alayhi wa sallam tẹ̀sùrù suratu al-imran òun ni Asin fi ń kà lọ́wọ́. àyà tí ni àyà ninety two bitọ́lọ́ bá ti ń ṣàlàyé fún wa nípa àwọn ọ̀nà tí a lè fi rí dáadáa gbà lọ́dọ̀ wọn ọlọ́run ọba nígbà táwa náà bá wá dáadáa àbí káwa náà sì tó dáa olúwa ni lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ọlọ́ọ̀ni àà ẹ̀ tí lè rí dáadáa gbà lọ́wọ́ tèmi náà o ó dijọ́ tí ẹ̀yin náà bá ń ná mimma tuhibbun nínú kan tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú àwọn dúkìá yín sòwò la fún aníro nírò nípa ìkànnà àwọn sábíà nípa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ wá wò pé a inú gbóhùn tó wọn ní dúkìá òun náà ni àwọn oko èyí tó dájú nínú ọgbà oko òun nílùú Madina ó sọ fún Ànábì sallallahu alaihi wasallam ó ní kó máa jẹ́ sọ́dàkọ̀ níka nàbí òfin sọ́dàkọ̀ síbi tí ó bá wù ú Ànábì ní kó sọ́dàkọ̀ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ náà. ọlọ́run ayàtọ̀ wa قال اني اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل طعام كان حلا لبني اسرائيل الا ما حرم اسم اسرائيل على نفسه من قبل ان تنزل التوراه قل فهاتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين الله باصفي كل الطعام كان حل لبني إسرائيل الله نبوك جبتا تامان جي òun náà la ṣe òun náà ló jẹ́ ẹ̀tọ́ fún àwọn bani israel illa maharam israel ala nafsi àyàfi èyí tí israel tó bá fi léèwọ̀ fún ara rẹ̀ àmọ́ bá ṣe gbogbo tí yẹn máa ń jẹ ló ń jẹ lẹ́ran lẹ́yẹ gbogbo tí yẹn máa ń jẹ bẹ́ẹ̀ tó ń lẹ́tọ̀ọ́ láti jẹ bẹ́ẹ̀ ọlọ́ba lóhun ṣe lẹ́tọ̀ọ́ fáwọn ọmọ Israẹli àyàfi èyí tí Israẹli tó bá ṣe ní èèwọ̀ fún ààrẹ min qabul an tunazzala tawrat tó ṣe léwọ̀ fúnra ẹ̀ kó tó di pé wọ́n sọ tawrat kalẹ̀ kóòlù wà náà sọ fún wa pé fàhátù bíi taurat ọ̀yà ẹ lọ mú taurat jáde fatluha ẹ kàkà gbọ́ in kuntum sadiqin tó ẹ pé lóòótọ́ lẹ́ ń sọ òdodo. ẹ mú taurat jáde kẹ́ka tí bá rí bẹ́ẹ̀ ọlọ́run bá ń fún wa ní onípa àwọn Banu Israel pé àwọn oúnjẹ tẹ́yìn máa ń jẹ ló ń jẹ ní mímú ọlọ́run ọba ó ṣe gbogbo àwọn kan níyì ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa. àyàfi èyí tó bá ṣe léèwọ̀ fún rẹ̀ ááyà yìí ìgbà ó sọ̀kalẹ̀ àwọn yahudi náà lọ bá nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam bí gbà pé èyí máa fẹ́ dáyàn wò wọ́n á bèèrè lọ́wọ́ ní muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní halitala wọ́n bèèrè lọ́wọ́ sallam pé kí anabi sallallahu alayhi wa sallam kó kà fáwọn àwọn nǹkan kan tó já sí pé àwọn fẹ́ béèrè béèrè mẹ́rin kan lọ́wọ́ anábì sallallahu alayhi wa sallam tó bá dáhùn ìbéèrè mẹ́rin ni tó bá dáhùn rẹ̀ àhà kọ́dà àwọn gbàgbọ́ kọ́dà yóò kó nígbàgbọ́ lẹ́ẹ̀kan àwọn sì tẹ̀lé wọ́n bèèrè lọ́wọ́ nípa sallallahu alayhi wa sallam wọ́n á jọ gbé àdéhùn pé kọ́dà àwọn lè gba ìsìlámù nítorí ẹ̀ àwọn tẹ̀lé nípa sallallahu alayhi wa sallam. wọ́n á ní alákọ̀ọ́kọ́ akhbirna hayya ta'am harrama Isra'il ala nafsihi kọ́kọ́ fún wa ní ìrò lákọ̀ọ́kọ́ oúnjẹ wo gan ni Israel ló ṣe ní ìwọ̀ fúnra ẹ̀ wọ́n bí ànábì ẹlẹ́ẹ̀kejì wa kayfa ma wa kayfa mahul marha wa mahul wọ́n tún béèrè béèrè kejì lọ́wọ́ ànábì pé ẹlẹ́ẹ̀kejì tá a bí ọ́ a fẹ́ béèrè lọ́wọ́ rẹ nípa omi tí máa ń jáde lára obìnrin nígbà tásìkò bá wá àti ti ọkùnrin náà kánábí ó fáwọn ọrùn parẹ́. wa kayfa yakunu dhakaru minhu wal unsa kódà báwo ni omi èyí tá a sọ yìí báwo lakọ́sí máa ń jáde tí máa ń dọkùnrin tí máa ń dobìnrin ìyẹn pé omi ti ń jà lára ọkọ àtìyàwó wọn bí lọ ànábì bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam wàkùbínà bí hàdà nàbí alùmí ìnáwó wọn ní bákan náà fún fún wa nírò nípa òjíṣẹ́ tó jẹ́ ànábì tó jẹ́ alùmí tí ó máa kọ tí ó máa kà waman waliyuhu minal malaika tasi ni ó jẹ́ ayò rẹ̀ nínú àwọn malaika fa akhadha alayhim al-ahad la in akhbarahum wọ́n sọ pé wọ́n á jọ gbádùn pẹ̀lú anabi sallallahu alayhi wa pé tó bá gbà bẹ́ẹ̀ à àwọn bá ṣàdéhùn lórí ẹ̀sìn rẹ̀ anabi wa ni pé náà ìyẹn kí ni dáadáa ni wọ́n bí lọ. anabi ni wa kana ahabu ó ní oúnjẹ tí israel tó láìkì jù òun náà ni ẹran rànkúnmí ẹran tó láìkì jùlọ wàhábù ṣàrọ́ọ̀bù iléyìí albámuha bákan náà wàrà tí ó nífẹ̀ẹ́ jù tó nífẹ̀ẹ́ sí jù nínú àwọn wàrà òun náà ni wàrà tó bá jáde àbí káwọn pé nǹkan múmu tó nífẹ̀ẹ́ sí jù nínú nǹkan tí yẹn máa ń òun náà ni wàrà tó bá jáde lára al-ibli ìṣèrà kúnmí fàkọ́ọ̀lù wọn fún anabi lẹ́sìn pé Allahumma naam wọn ní bó ti rí nánu nítorí pé gbogbo náà béèrè lọ́wọ́ anabi yìí àwọn kan yìí níbẹ̀ nínú ìwé tiwọn náà wọn á fẹ́ fi wò pé sáà nàbí ọlọ́ọ̀ ni àbá nàbí ọlọ́ọ̀ kọ́ naam wọ́n ní àìlè yìí bẹ́ẹ̀ faqal anabi gbà sọ pé Allahumma ishhad alayhi tọ́ ọlọ́run wọ́n náà jẹ́ ilé wọn lérí o láti jẹ́rìí pé òdodo mọ́sọ́ kọ́lọ́nù jẹ́rìí láàrin àwọn. bákan náà wàkọ́ọ̀lù àníbà Muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ pé anṣadakum billahi alladhi la ilaha illa الذي أنزل التوراة على على موسى هل تعلمون أن الماء رجل أبيض غليل Ànábì ní mò ń jẹ́rìí fún yín mo sì ń fọlọ́n ọba búra ọba tó jásí pé ó sọ Taurat ó sọ kalẹ̀ fún Ànábì wa Musa alayhi salatu wa salam pé ṣe é mọ̀ pé omi ọkùnrin tí máa ń jáde lọ́rọ̀ ọkùnrin ìyẹn ni pé tàmà ní àtọ̀ omi kan ní tó funfun tó sì kì í. wàmọ́ hulimọ́rọ́ ha asọ́rọ̀ kéèkì àmọ́ omi tí ń jáde lára obìnrin nígbà tí wọ́n ṣàṣepọ̀ pẹ̀lú ọkùnrin ṣe mọ̀ pé òun tiẹ̀ òun ó yẹ́lò òun ò funfun òun sì ó wẹ́. fa ayyuma ala kana lahu واشروا بحزن الله إن عالمه رجل على المرحى كان ذكر بإذن الله وإن عالمه المرحى مه رجل كان أنثى بإذن الله وأني نقا omi tí ń jáde lára àwọn méjèèjì tó bá já sí pé omi tọkùnrin ló kọ́ jáde tó lékè tó lékè tó bẹ̀rin ó ní ọmọ tí wọ́n fi bí ọmọkùnrin ni tó bá já sí pé iná ìmúlẹ̀ bá ń gbé èyí tí ó jà lára obìnrin tóbìnrin ló lékè a jẹ́ pé tí wọ́n fi bí ọmọ obìnrin náà ni sún yìí báyìí nísìnyí nítorí bí n ṣàlàyé nìyẹn ó ní bó ṣe rí nù tí ẹ̀ bá ní pa ọ́ ó ní pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́run àníbi ní pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́run bí ó ṣe rí nìyẹn e. kọ́ọ̀lù náà wọ́n ní á bẹ́ẹ̀ náà lórí kọ́ọ̀lù aláhùnmá ishad alayhim àníbi náà tó sọ pé tọ́ ọlọ́run ò bá ń jẹ́ ilé wọn lérí o ọlọ́run ti gbà bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó tún ní hatta lamun anna nabiya al-umiyi tanamu ayna wala yanamu qalb ẹ yìí tá anabi tẹ béèrè tí máa sọ fún pé anabi tó jẹ al-umiyi tí ó lè kọ tí ó sì lè kà tó yẹ pé tanamu ayna ojú rẹ̀ méjèèjì máa ń sùn yẹ pé ó pàjùdé wàlá yanamu qalbu àmọ́ ọkàn rẹ̀ ò kí ń sùn qalu Allahumma náà wọ́n ní bẹ́ẹ̀ ni ànábì náà yẹ pé wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé báwo ni ànábì yẹn wọ́n béèrè ní sẹ́sì ànábì yẹn pé nípa oorun rẹ̀ kò béèrè lọ́wọ́ rẹ̀ ànábì tó jẹ́ pé wùmí yù ni ó ṣàlàyé nípa bó ni oorun rẹ̀ ṣe rí ó wá ní tó bá sùn ojú rẹ̀ méjèèjì ó sùn àmọ́ ọkàn rẹ̀ òsèké nìyí kò ní sùn wọ́n á jẹ́rìí pé bẹ́ẹ̀ náà lórí àwọn gbà fún ìsọ náà ànábì tó sọ pé wọ́n sọ pé wọ́n lọ́wọ́ máa jẹ́rìí lé wọn lórí o. wa inna waliya jibril wa lam yab'ath Allahu nabiyyan qattun illa wa huwa waliyuhu. wọ́n ẹ wá rí wàlíyẹ tẹ́ béèrè jibril náà ni ó jẹ́ tó pé gbogbo ọlọ́run ọba kò ní rán ànábì kan sẹ́ àyàfi pé jìbìrì náà ló máa ṣe kíni yìí ni ó máa rán sí i wọ́n fún lẹ́sì báwọn ànábì fún wọn lẹ́sì kọlu fa'inda dhalika nufarikuk walau kana waliyuka ghayruhu lataba'nak bá sàbòsí fúnra wọn wọ́n ní ah, ẹlẹ́kẹ̀rin tó sọ yìí nígbọ́ àyàpá rẹ̀ mẹ́ àgbà ọgbọ́n mẹ́. nítorí pé ìsọpémọ̀ láì pé Jibril òun ni wàlíyù rẹ̀ ànígbà tó bá tẹ̀ dápọ̀ ànábì mi ni. kí ló fà á wọ́n nítorí pé wọ́n kórìíra Jibril ló fà kíkí wọn mà. kọ́dà níbi níbi rìwáyà míì. wọ́n ní amanna àgbà na o walakin la nusaddiquk àmọ́ àgbà olódodo nítorí sọ yìí lórí o àmọ́ àgbà olódodo ní pé a nígbàyàn lọ́wọ́ rẹ. so so lára àwọn ẹ̀rí tí ó wà ní Al-Qur'ani tọ́lọ̀ bá ń pé ọ̀pọ̀lọpọ̀ fi ní sallallahu alayhi wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ọlọ́run ti ṣàlàyé ẹ̀ síwájú fún àwọn yẹ̀wúdí òun náà fi ń béèrè báwọn kọ́dà wọn ti lọ béèrè anábì sallallahu alaihi wasallam pé kó ṣàlàyé fún àwọn kó ṣàlàyé fáwọn nípa ashabul kaf tùláàbì lè mọ̀ bóyá pé sí ẹni yí ànábì ọlọ́run ni àbí ìsà ànábì ọlọ́run káwọn lè bá tẹ̀lé tó ti wá sọ tó bá ṣe déédéé àmọ́ wọn ò ní gbà àmọ́ wọn ń sàbòsí fúnra wọn ò fi ń gbà wọ́n sì lọ béèrè pé àwọn wo ni asahabu kaf anabi sallallahu alaihi wasallam ó sì ní kọkàrà wọn jọ kejì òun sọ fún wa wọ́n bá lọ bá anabi jọ kejì wọ́n retí ká anabi sọ bóò ni anabi ni òun ti rí sẹ́ fa ilẹ̀ wọn fi ń sú wọ́n máa fa anabi sí yẹ̀yẹ́ tí onírọ́ ni ọ́ èyí sí anabi ọlọ́run kálá anabi ọ̀ni ọ̀ni anabi ọ̀nà ọ̀ni ọ̀ni ó yẹ kó ìtàn àwọn ashabul kaf títí tí wọ́n fi ń dọwọ́ rọ̀ lẹ́ ọlọ́run sì wà á rán jùlọ sàn níbi sallallahu alaihi wasallam pé àbá ti dá ọlọ́run àmọ́ tí ó já dá ọlọ́run ni pé ọkàn ní ká bọ̀ náà ni ọ̀tẹ̀ ẹ̀fí pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run sí. kò sẹ́ni tọ́lọ́run ọba olè kẹ́kọ̀ọ́ tí ọlọ́run ọba olè bá wí. eléyìí ń sọ fún wa pé gbogbo táwọn náà bá fẹ́ ṣe ẹja máa fi inṣàlọ́hù káwọn fi kún kódà bá sú inṣàlá kó kàn jẹ́ pé inṣàlá ò tó wa kó má jẹ́rọ́ tọ́lọ́pọ̀lọpọ̀ bọ́dà nísìnyí wọ́n ti ní inṣàlá ìmìnira mímọ́ fún náà irọ́ nípa o wọ́n ti ní inṣàlá kò ní sínú sẹ́wàá bẹ́ẹ̀ ni wá inṣàlá inṣàlá ó ti mọ̀ dájọ́ inṣàlá ó ti mọ̀ túmọ̀ rẹ̀ àmọ́ kò mọ̀ dájọ́ rẹ̀ inṣàlá yóò wá kò ní wánu àjárí mọ́ ẹ̀tọ́ inṣàlá mo kú wọ́n jẹ́ pé kọ́ tó sọ inṣàlá ọ̀dọ̀ púpọ̀ ní wá gbogbo táwa fẹ́ ṣe kọ́dà tí nǹkan yẹn bá dájú ẹja máa fi inṣàlá káwọn fi kún pàtó wáyà kọ́lọ́n tó wá sọ nípa àwọn ashabu kaf kó tó tó fà nígbà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run wa ń sọ fún mi pé wala taqulanna li shay'in inni fa'ilu dhalika ghadan illa àyìnyàṣà Allah gbogbo ń tọ́ bá fẹ́ ṣe wọ́n lọ pé yín sì kọ́ báyìí lọ́la yín sì kọ́ báyìí lọ́la fi yín ṣà láòkùn àwọn afáàmù wa mú tẹ̀ nìkan wá nípa ọ̀rọ̀ insha Allah wọ́n lẹ́nu yẹn ó pàdé ọ̀rẹ́ rẹ̀ kan nínú ọjà ó wá níbo lọ ń lọ ní à ń lọ rẹran ni ọ̀ ń lọ rẹran ó níhin Ọ si ẹ fi ń ṣàlọ́ òkú pípa pẹ̀lú fẹ́ lọ rẹ̀ wọ́n ní rírà á owó rè ọjà ẹran ìṣàlọ́ ọdún àti ìṣàlọ́ ọdún ti ti àti wọn ń ṣàlọ́ ọlọ́ọ̀ ni à sówó tí wọn náà wò ta ni àbí ẹran ẹni àná ti tó ni olóhùn ṣe tó tòótó kí ló bá bí wọ́n ṣe tó lájọ́ ọdún tẹ̀lé wọn bá ṣe tó tòótó ọtí mẹ́rin rẹ̀ tó lájọ́ sọ wọn ni ṣe tó tòótó ìgbà tí èdè bẹ́ẹ̀ ló bá fọ́ rárá ni ò bá rí ni ò bá rí owó mọ́. bó o ní àyíwá ni wọ́n ní inṣàlá inṣàlá inṣàlá ti kọjá tó wọ́n kàn máa fi fún wa ní kíṣọ̀ ni kisọsi re ima yakuna kẹdiba awo sidikọ amata nabi sallallahu alaihi wa sallam o tukun alẹ kọ ní gbogbo gbàtà dẹ́sí nǹkan ẹja máa sọ insha allah. bákan náà ọlọ́run wájú ọyá yìí pé àwọn israel wọ́n yọ̀ púpọ̀ wọ́n yọ̀ púpọ̀ ọlọ́run bá ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó sì lẹ́tọ̀ fún wọn ẹ má jẹ yìí ẹ má jẹ yìí ẹ má jẹ yìí ẹ má jẹ yìí fúnra ara wọn wọn á ṣe àwọn kankan ní èèwọ̀ fúnra wọn. nígbà tí wọn á ṣe léèwọ̀ fúnra wọn ipa àwọn afẹ́kí nìyí ipa àwọn fẹ́ ká. tọ́lọ́run bá ti ṣe nǹkan lẹ́tọ̀ fún wa kò nídìí ká ṣe léèwọ̀. àwọn mìíràn bẹ wọn ó ṣe nǹkan léèwọ̀ fúnra wọn pé eléyìí èèwọ̀ ni wọ́n ní ilé àwọn o bóbìnrin bá bímọ nínú mọ̀lẹ́bí àwọn obìnrin ò gbọ́rọ̀ jẹ àtẹnumọ̀ jẹ fúnjọ́ mélòó fúnjọ́ méjì ẹ pé nǹkan yẹn sì ń bẹ́ẹ̀ dì sí aláì bí kan bẹ́ẹ̀ dì sí wọ́n jẹ́ nìkan á sí rẹ́dùnjọ́ kan ọba bàbá lùkà náà tẹ̀ pé ní wíńdóyè kan sì ni wọ́n ní ẹgbọ́ lóòótọ́ sí lóòótọ́ ni ìyàwó inú wa bímọ ẹ̀tẹ́ ni ó jẹ fọ́jọ́ méje ó ní mo ṣe rí nùdí sí ló wá lọ fà ló fà ó wá mú tan dandan kan wá ìtàn dáradá tí ò mẹ́kì sẹ́ǹsì sùúrù kan báyìí ò lẹ́tọ̀ọ́ nù Islam nítorí bàbá sí lẹ́tọ̀ọ́ àgbọ̀rọ̀ sílé wọ̀ fún wa kọ́dà bí ìbá sọ́ra ìyẹn lè kó sínú ṣíríkù mbẹ́ ìyẹn lè kó sínú ṣíríkù nínú ẹbọ ẹbọ ńláńlá látara pé káwọn kan sin tọ́lọ́wọ́n bá sin ní ẹ̀tọ́ fún wa káwọn kan wá sí léwọ̀lé alẹ́ ní káwọn náà ti finú fẹ́ dọ̀ ká gba bẹ́ẹ̀ ká gba léwọ̀ àbí ní tó jẹ́ ìwọ̀ káwọn kan láwọn sí lẹ́tọ̀ọ́ ẹ̀ káwọn finú fẹ́ dúró káwọn náà gbà lọ wọn ìyẹn lè dìgbè tèrí mẹ́ o. ìgbà táyà kan sọ̀kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi pé àwọn Yahudi àtàwọn Nasara ittakhadhu ahbarahum arbahanahum. arubabam min dunillah ọlọ́run lè ra àwọn yahudi àtàwọn nasọ́rọ́ àwọn àfa wọn ni wọ́n lọ mú lọ́lọ́run yahudi àti nasọ́rọ́ àwọn àfa wọn lọ mú lọ́lọ́run ẹnìkan máa ń bẹ níjọ́ tá níbi káyà yìí adi ibunu hatim òun ṣẹ̀ṣẹ̀ ń gbà sílámù ni ni wọ́n ń fa nẹ́bí lé sí a na abudu hàn máa. àbúdùhùn àsìn àwọn àfa wa àsìn àwọn àfa wa ọ àwọn àpapọ̀ bàtẹ̀ ni wọ́n ń sin Jésù à ń pa àwọn àfa wọn àsìn àwọn àfa wọn ó fa anabi létí bẹ́ẹ̀ anabi wa fẹ́ kó yé pé kò dìgbà tẹ́ ẹ bá ń tẹrí balẹ̀ fún yàn tẹ́ ń fẹ́rí balẹ̀ lẹ́sẹ̀ àbí tẹ́ ń fi ọ tẹ́ ń bẹ ọ tẹ́ ní tẹ́ lóun ní kó sin nǹkan fún yín lẹ́yìn Ọlọ́run kì í sì gba nìkan nìyẹn tó ń ṣẹ bọ́ ọ kì í sì gba nìkan nìyẹn tó wá ń sin o anabi wa béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ibi táwọn ẹbí rọ ni pé ǹjẹ́ tọ́nà bá ṣe nǹkan léèwọ̀ fún yín pé ẹ má ṣe nǹkan yìí wọ ni báwọn àfáàyín bá ní àwọn sílẹ̀tọ̀ fún yín títa lẹ́mù àwọn táwọn àfáàwọn làwọn mú o. bí ọlọ́run bá wá ṣe nǹkan ní ẹ̀tọ́ àbí tọ́lọ́ bá ṣe nǹkan lẹ́tọ̀ fún yín pé eléyìí ẹ máa ṣe eléyìí ẹ máa jẹ eléyìí ẹ máa mú táwọn àfáàyín bá ní ẹ̀rọ ẹ̀gbọ́n ṣe bẹ́ẹ̀ sitalẹ́mù nítorí àwọn afáàn làwọn mú fúlàní sọ àdébìnrin wà tílíkà ìbàdà tó kó láhùn ọ̀nà tẹ́ ń gbà sí àwọn afáàn yẹn nù òun ló sì sẹ́kù dòní ẹ máa rírú ẹ̀ lára àwọn kristian lónìí lára wọn lẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn àwọn ọ̀gá wọn àwọn pásítọ̀ wọn ni wọ́n ṣe léèwọ̀ fún wọn kò sínú ìwé tí wọ́n gẹ́ fúnra wọn bí àwọn kan bẹ àwọn ìwọ bàtà tí wọ́n gbọ́ bá ti wọṣọ funfun àwọn oníwọ bàtà tó bá ti wọṣọ funfun oníwọ bàtà tó wà nù báyìí pé ìwọ bá ti wọṣọ funfun oníwọ bàtà ni àwọn àfáwọn náà yọ ọlọ́run fún wọn bákan náà kọ́dà ó fún àwọn ọdún tí wọ́n ń ṣe àwọn ọdún tí wọ́n ń ṣe kò sínú tíra wọn kò sínú ìwé wọn là ń sọ Christmas kò sí mbẹ ọdún ló bá wàláì ẹ ká máa dúpẹ́ fọlọ́wọ́n ọba gbogbo ń tà ń ṣe ní Islam gbogbo ẹ̀ ló lákọọ́lẹ̀ ó láti ń gbógun ti àwọn nbídíà pé ẹ má dẹ̀sìn rú ẹ fẹ́ da ẹ̀sìn rú nu ẹ má kó bá àwọn èèyàn ọdún pé yẹn máa ń sọdún lọ́dọọdún tó máa ń ṣe kò sákọọ́lẹ̀ fún ẹ sì fi ọdún gbogbo yín àwọn arẹ́kà kò sínú báìbù pé on the twenty five december ó ní síjíde àwọn ń pè nábì ní àwọn ń ṣèjìde rẹ̀ ní christmas kò sí mbẹ̀ kọ́dà rínú àwọn àgbà pásítọ̀ wọn tí wọ́n sọ bẹ́ẹ̀ pásítọ̀ kúmi yìí kọ́ ó ní àwọn oníkòsínú báìbù káàmọ́ torí yìí ó lọ́dún òsà ni ó lẹ́ran òsà ni sọ ọ̀pọ̀lọpọ̀ wọn nǹkan táwọn afáwọn bá ti ní kí wọ́n ṣe wọn náà máa ń ṣe níta nàbí sọnù àdébìnrin wa tilka ibadatukum lahum ọ̀nà tẹ́ ń gbà sí wọn nù sẹ́rí gbogbo tó máa ń bẹnu kò hàn tọ́lọ̀ máa ń fún wa nírò nípa àwọn àjọ tán kọjá lọ ọlọ́run ò fẹ́ káwa jọ wọ́n ni ọlọ́run ò fẹ́ káwa jọ wọ́n ló fi ń fọwọ́ nínú pé àwọn yẹ̀wúdí àtàwọn nàṣọ́rọ́ àwọn àfa àwọn ni wọ́n ń sìn o ẹ̀yẹ máa ń sin àwọn àfa àti ọlọ́run fún wa nínú pa pé àwọn àfa àwọn ni wọ́n ń sin àwọn òsìn ọlọ́run ọba ìtumọ̀ ẹni pé ká má jọ wọn ẹ wo lónìí lẹ́yìn ìgbà tán Nabi sallallahu alaihi wasallam tó ti tafsiru àyà yìí tó kílẹ̀ la pé nítorí pé ní ìbá dáhùn gan rèé àwọn náà wá bẹ́ẹ̀ lónìí àbá wàlẹ́ àwọn náà ń ṣe lónìí tí ẹ bá sọ fún mùsùlùmí pé nǹkan tẹ̀ ń ṣe yìí kò dáa kò dáa kí ni kí ni yẹ kò dáa tí ẹ bá wá fi hàn nù Kùránì Kẹ́rímù pé níta fi ní òdá rè mẹ́ta tó fáwọn afáàtì wa ti sọnù àbọ̀ gbọ́ ń sọ àní nǹkan dáa ní àwọn afáàtì yẹn ti sọnù ṣe pé ìkìlọ̀ tọ́nà ọba fún àárò pàwọn tánu yahudi àti nasọ́ra káàánú bá síbẹ̀ ni tó nínú àwọn ọ̀nà táwọn fi ń sin àwọn àfa àti wanu azahu ashirik kèé ṣe gbogbo ẹni máa ń ru ẹbọ kí tí ń gbẹbọ sí ìta nìkan ló lè lẹlẹbọ ìyẹn lè di ẹlẹbọ látẹlẹyìn anabi ló kú sàlàyé anabi ló sàlàyé làwọn àfa fi sàlàyé pé lára àwọn ọ̀nà kíyàn lè dìdì kíyàn lè fi jáde kó nùsùlámù ni ó ti wá wọ́pọ̀ bẹ́ẹ̀ àwọn kan jiyànjọ́ kan pé ǹjẹ́ bàtà fífi kírun ó lẹ́tọ̀ọ́ àbí ò lẹ́tọ̀ọ́ ìkan bẹ òun ò kéwú jẹ àmọ́ mo ń gbọ́ àwọn wá sí àwọn àbá súnà òun náà ó lẹ́tọ̀ọ́ kí ẹ máa bàtà kírun ó ló lẹ́tọ̀ọ́ kí ẹ máa bàtà kírun èyí tó kéwú òun ní kí ní jẹ́ bẹ́ẹ̀ kó lẹ́tọ̀ọ́ bàtà bò bàtà máa ń fà bí tó ti ń fà mọ́ abá wọn bẹ̀ wọn ni àfa náà ni abá adá sí ẹ̀wọ̀n kan o mọ̀ ní anabi ah, sallallahu alaihi wasallam anábìlẹ̀ yẹn lè di bàtà kírun mo ti sọ náà mo lọ anábìlẹ̀ yẹn di bàtà kírun ó ní lónúnú alẹ́ àbàtà bò ah, àbọ̀ nǹkan tá à ń wí ni ẹ dàbí kílẹ̀ kó wí tí màá sọ bá ń fún yàn gẹ́gẹ́ bí mùsùlùmí tó bá ní kàn sí kílẹ̀ kó sọ. àhà barakallahu fikum níbo ló wà mo láti rí ní tẹ́ kó sọ nù àdúgbò náà kú kéwú ó yarí kan lẹ́ni ó yarí kan lẹ́ni kí aláàbàtà bò ṣé tuntun àbí ìròníyà ọlọ́run ọgbà mọ̀ ní ọ̀kẹ́ síwájú àdámọ̀ náà sọ bẹ́ẹ̀ gbàtí mo wá ní síwájú àdámọ̀ sọ bẹ́ẹ̀ ìbéèrè kó béèrè nígbà tí mo lánàbí sọ bẹ́ẹ̀ pé bí àdìsí olówà wàá béèrè ó wà níbo tí síwájú àdámọ̀ ti sọ a jẹ́ pé tí síwájú àdámọ̀ bá sọ lóòótọ́ yóò gbà tí ò bá gbà tí ò bá sọ kò sí kí nìyí bẹ́ẹ̀ bá fi àdìsí ànábì hàn dọ̀la kò ní gbà o bí ṣe sí ọ̀pọ̀lọpọ̀ ṣe ilé nílé yìí wọ̀tílìkà ìgbàdá tó kún láhùn ọ̀nà tí àwọn mùsùlùmí náà fi ń gbà sí àwọn afáwà lónìí nù ọ́ annabi lọ́wọ́ wọn sí wa mọ́mọ́ ní ti parí ọ̀rọ̀ ó ní kullu yukhadu min qawlihi wa yuraddu ilayhi anybody kò sí ń tọ̀hún ata ashabu nabi sallallahu alayhi wa sallam kullun gbàgbé ṣe náà illa sahibu hadha al-qabr annabi nìkan ó nìkan la mọ́mọ́lì kì í yọlẹ̀ ó ní gbogbo èèyàn tó bá jẹ́ àfa àlàyé àmọ́ táwọn tí wọlé nọ̀rọ̀ tiẹ̀ á sì rí tí ò ní wọlé bí yẹn ti máa ń bá fa lónìí o ìwọ tó o bá ti bá fa rẹ lò débi pé gbogbo ń tá fa rẹ bá ti sọ ni kọ́dà bẹ́ẹ̀ ló ń bá sọ mí tó takò tá fa rẹ ọ níbẹ̀ èdè lílu ẹni ò tàfa rẹ lọ́mù ewu ńláńlá ni jama irú àwọn kan yẹn lónìí kọ́dà ẹni tí atẹ́kùn rẹ ti ń fẹ́ sára alùsùn náà lónìí àwọn míì ti láwọn afá tí wọ́n náà láàyò náà àwọn ahálù súnà bó bá sọ̀rọ̀ tó takò làákàyè rẹ̀ kò ní yiri ẹ̀ wò tí afá rẹ̀ bá sọ̀rọ̀ tó bá gbé ọ̀rọ̀ táfà rẹ̀ sọ tó bá gbé débì kan tẹ́nìkan ní ọ̀rọ̀ báwọn yóò rí bẹ́ẹ̀ tẹ́nì yẹn láti jẹun súnà èyí tí ó fi wá wádìí pé jámọ̀ ètò ajé òdodo mẹ́ láyé kò sí sí yẹn bẹ́ẹ̀ séwù ló sọ illa sahibu hadal qabr anabi nìkan ni lálẹ́ dá ọ̀rẹ́ nù. òun ló fi jẹ́ pé lásìkò àwọn sọ̀hábà nígbà tí òsítà nàbì láyé mọ́ lẹ́yìn àní muhammad sallallahu alayhi wa sallam ta ló tó kù ẹ́ abubakar sidiku ni lẹ́yìn lẹ́ta ló tó kù umaru ni bàtà nàbì bẹ́ láyé bàtà nàbì òsì láyé mọ́ àwọn tán kù nù ọ̀rọ̀ àwọn sọ̀hábà náà tó bá takùtà nẹ́bì abákí bọ́ọ̀rẹ̀ bá takùtà nẹ́bì àmọ́ àbá nímú eh wàlá nímú agbáláwọn àfa yín jẹ̀kẹ́jẹ̀kẹ́ yẹn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà wọ́n ń famara wọn lọ́wọ́ lórí hajj tó lọ́lá jù hajj ló dáa jù abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu òun wa ní àjò tó dáa jù ẹ èyí tá nàbì ṣe ni ó ṣe pọ̀ mọ́ ọmọrọ́ òun ló dáa jù torí hajj kan náà nàbì ṣe lẹ́sẹ̀mí ayé rẹ̀ ó ṣe pọ̀ mọ́ ọmọrọ́ ni. sẹ́kùn bàtà nàbì ti tábí abúlé àti sọ̀yún sílẹ̀ káwọn èèyàn ṣe. ẹ ṣùgbọ́n tọ́lá nàbì ni wọ́n kóòtù. olóṣèlú yá ayọ́ alẹ́ dínà àmọ́nù látọ́rù pẹ̀lú aswatakum fawqa sawti nabi bánàbí bá ti sọ̀rọ̀ tán ẹ má sọ lé bánàbí bá ti lè sọ̀rọ̀ tán ẹ má sọ lé kí wá ṣe pé nígbà tánàbí bẹ láyé nìkan ni bánàbí ò bá sí láyé mọ́ tẹ́nìkan bá ti kó tọ̀rọ̀ ànábì fún yín ọ̀gbọ̀rọ̀ ègéṣì ẹ̀ tọ́ba fẹ́ ègéṣì ẹ̀ ọ̀rọ̀ ànábì nìkan tó mú àbọ̀rọ̀ lọ. àmọ́ tí ala anabi mi láyé àbí anabi sọ láyé abdullahi wa mọ́ra anabi wa pé anabi wa ó kó ti anabi náà èyí tó dáa jù ó lè yí tá anabi ṣe ẹ káwọn yòókù sẹ́mu wọn ni irọ́ o irọ́ o èyí tí abakiri àti umaru ṣe ni àtòrí pé àwọn rí i pé òun náà ti ń ṣe àwọn ti ń ṣe kọ̀ọ̀tún lọ́sìn gbàtí umaru ṣe tán abakiri ṣe umaru náà tó kọ̀ọ̀tún lọ́sìn ṣe rú ẹ̀ làwọn fi ni pé òun dáa jù ẹ rí i sọ jù bá ń lọ ni abdullahi sọ̀rọ̀ tó lágbára fún wọn o bábìlẹ̀ bá wà lásìkò tí wà yín kọ́ kí ni wàá sọ fáwà anabi abubakar abdullahi ẹ̀rù ń bà mí ha kọlọmọ rọ òjò òkúta léyìn lérí ẹ pé òjò òjò kí ni mo rọ omi àbí yẹn ń bẹ̀rù kọlọmọ sọdún òkúta léyìn lérí kí sẹ́mọ̀ máa yí léyìn lérí akúl kọ́ọ̀lá rọ̀ṣọ́l wọ́n á ń tún tẹ̀kùlù kọ́ọ̀lá Abubakar wa Umar ẹ wo ọ̀run bó ṣe lágbára tó àwọn abákiri nù àwọn àwọn gba ọ̀rọ̀ wọn ò gbé lọ́wọ́ alẹ́ Muhammad sallallahu alaihi wa sallam torí ó ti ní sùn ọ̀rọ̀ tiwọn ẹnìkan náà tó béè lọ́wọ́ Abdullahi ọmọ Umar Abdullahi ọmọ Umar bàbá rẹ̀ ni ẹ̀yìn tẹ́lẹ̀ àwọn ọ̀dọ́ pé àwọn bàbá sọ àwọn bàbá sọ ìlú àwọn bàbá sọ sáà náà bí ẹ̀yìn Umar ló bí Abdullahi àfa rẹ̀ tó ni ẹnìkan lọ bá abdullahi ọmọ umar wọ́n á béèrè béèrè lọ́wọ́ rẹ̀ pé hajj wo ló ní ọlá jù abdullahi fún wọn lẹ́sìn pé èyí tà nẹ́bì sí ni èyí tà nẹ́bì sí ló lọ́lá jù abdullahi fún wọn lẹ́sìn bẹ́ẹ̀ wọ́n á ní but bàbá rẹ̀ umaru ẹwùrọ̀ bàbá rẹ̀ umaru lọ́pàá kẹrìnrọ̀ bàbá rẹ̀ umaru but òun ṣe hajj lásán ẹ gúúsù ló fún un àti tí wọ́n sọ bẹ́ẹ̀ fẹ́yìn pé àwọn ṣéwù yìí sọ báyìí ìfẹ́kẹ́yìn yóò sọ òun náà ní Abdullahi sọ yìí nígbà tẹ bá bèèrè kẹlọ́wọ́ yìí tẹ bá ánsà bó ti yẹ kó jẹ́ kí wọ́n ní àpọ̀ ṣéwù yìí sọ báyìí ṣèpé ntí ṣéwù sì sọ nísìnyí ó ti kálàfà ti tànàbì ẹ gbọ́rọ̀ tábìlà sọ ni ó ní ṣe bàbá mi lọ́rùn rán sí yìí ni àbá nàbì ó di kẹ́mọ́ àwọn tàbí wọ́n ti sẹ́nu sí lónìí àwọn èèyàn mọ̀ọ́mọ̀ ọ̀lẹ́ ẹ̀ sì kó tà nígbà yìí fún wọn wọn sì nígbà ẹnìkan kírun yà ń kan wàá jọmọ àdúgbò wa mẹ́ọ̀ ó wá kírun tó wá dáwọ́ lẹ̀ nkírun mi wá ń wò ó wá kí sẹ́mu wá pè mo ní ọba dìgbà mi bàbá fẹ́ kírun èyí tà nábì sí i ń dáwọ́ yọ àwọn èyí ti bá ń lé àwọn. òun là ń sọ pé ṣé ẹ rí àwọn èèyàn àwọn èèyàn nídìí ìmọ̀ ṣé rí àwọn àpá àtàrà ẹ̀sìn wá sí fáwọn èèyàn nísìnyí wùsùlù wùsùlù ìpìlẹ̀ kẹ́ lọ wú ọ̀rọ̀ ẹ̀sìn ní gbòǹgbò ẹ má kò ní ìdíkàrè lérí fáwọn èèyàn ẹ jẹ́ káwọn èèyàn mọ mọ́níhùwà Muhammad ẹ jẹ́ káwọn èèyàn mọ pòsíṣàn nẹ́bì tánàgbà sọ̀rọ̀ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò mọ́ ẹ̀rẹ́kùn sílẹ̀ ìmọ̀ nísìn yìí mú lánàá bí ní a máa káwọn máa yà wọ́n ní àyè kí máa ń lé yín bàbá bàbá bàbá yẹn náà ẹ̀sìn ni àbáwọn ilé yín fámìlì yín àwọn fámìlì yín ni wọ́n fi Islam rán ẹ́ ó bá ti wá di ọ̀rọ̀ ayé ẹ máa ń tẹríba fáwọn authority tó bá di ọ̀rọ̀ ayé ọ̀fẹ́ lóògùn kan ní Israel ọ̀fẹ́ lógun ọwọ́ kò síwájú ẹ ogun ọlẹ́ lò yìí ọ̀pọ̀ ah, fẹ́ lo ogun báyìí pọ̀ ogun báyìí ọgbọ́n ah, ah, tí dókítà kìíní sọ ni ọwọ́ kò sí dókítà ọwọ́ ni wọ́n náà kà kọ́ra nítorí kọ́ rẹ̀ lórí tó fẹ́ lò yìí hmm, kọ́dà nǹkan mi tó ń ṣe ọ́ ọ wá kà í eh, ọlọ́run yọ mí o kí ló ṣe yóò fi lẹ̀ wàláìlẹ̀ àbí a fi ọwọ́ kékeré mú ọ̀rọ̀ ẹ̀sìn wa àkà ẹ̀sìn kún òun ló fi balẹ̀ pé àwọn èèyàn kan àfa àgàn kún bí ìbá ń rán ọmọ lékéwú nílé ọmọ lékéwú ni ó yẹ ẹjú lé wọn. alẹ́ òbí tó fọmọ sí lékéwú ẹ̀sìn pọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tán fa ọmọ sí lékéwú wọn ò láníyàn dáadáa mẹ́ wọn ò láníyàn dáadáa bọ́n bá lọ lékéwú tó dé tó ti parí tó parí fẹ́ẹ̀sì tí wọ́n sọ fún bàbá rẹ̀ pé bàbá bóòlù à ń sọ̀rọ̀ láyìí pé bàbá ìlú lọ́nà lẹ́kẹ́ wò ó tún lọ ṣe islamic ó ṣe degree mẹ́ ó tún master nínú kíni yìí ní islamic study ní ṣe lọ́wọ́ tó wà fún bàbá rẹ̀ pé bàbá bẹ́ẹ̀ tó ṣàlọ́ yìí kò bá mu ọ̀n ṣe ààrẹ bá a ti ṣe é nù àbí tó kí lè wí nítorí wí fún un bá a ti ṣe é nù nǹkan tó fi àrẹ́wà kéwù kan wà ní kíníkan lónìí yìí but imagine bẹ́ẹ̀ ni ẹ̀rọ lọ́ọ́ lè kéwù kí ẹni kó lọ ṣe gbàtẹ́ pé kéwù rẹ̀ ò ní yóò wà useless kí ló dé ẹ̀sẹ̀ ẹ̀ni kó lọ lé ìwé kẹfẹ́ kọ́mọ́sàrẹ́gbẹ́ ti ṣe fún yín àmọ́ tó bá rán ọmọ níléèwé tó bá ní kó lọ sí medicine tó bá lo tó bá ṣe lo first semester sẹ́kúlẹ̀ yóò ti ní first degree second degree ní wọ́n tó bá ṣe lo first semester kí àwọn wa kó oògùn kìnìkan yàtọ̀ dádì kí ẹ ń lò yìí àwọn oògùn yóò dá o ìyìn ọmọ sí òun agbèlóde kí náà wí tóró ti rí pé ọmọ yìí dókítà níta ara gan-an ọlọ́run yóò dá fún ọ ọlọ́run yóò dókítà láyé rẹ first semester ló ti tẹ̀lé sílẹ̀ yóò. àfa àti èyí tẹ́ wá rán lé kéwú ó ti parí ọdún mẹ́rin àkọ́kọ́ ó tún ṣe ó wá ẹwà ẹwà lè wà láì bá ti rí àwọn èèyàn wọ́n tẹ̀ lọ́rùn kí wọ́n wọ́n ti bá kíráìmù wọn wọn ò rí ní kíráìmù ò rí gẹ́gẹ́ bí ìmọ̀ mo fẹ́ sọ ìbá rẹ̀ wọn kí àáfàá kó ti pé báyìí ni nǹkan báyìí nínú Islam kí wọ́n á ní kò rí bí àwọn gbà láì nímọ̀ wọn ò rí jẹ́bí ìwà ọ̀daràn bàbá ńlá ọ̀daràn ni ìwà ọ̀daràn ó ju kéèyàn gbé sókè lọ. torí pé bàbá gbé sókè bóyá wọ́n bá fi àjọ láyé ọlọ́run níbi àjọ láyé kí á mọ̀ mọ́. bọ̀dé lè tọ́ ọ̀nsọ ọ̀n takọ lọ́nu ọ̀n takà nẹ́bí nu kéèyàn takà nẹ́bí wàlláhì ó léwu. ìta lọ òun ni àwọn nǹkan tọ́lọ́ wọn bá ṣe ní ẹ̀tọ́ fún wa ẹ má jẹ́ àṣìlè wọ̀ fúnra wa o. àwọn ìnà táwọn ẹ̀mọ́ fi ń sin nǹkan léwọ̀ fúnra wọn pọ̀ bọ̀tà àwọn èèyàn lákèésí. ìwọ lọ tí èèyàn ṣe nǹkan léwọ̀ fúnra yàn ó yàtọ̀ sí pé ní òwe báyìí ni kọ́dà náà ẹ̀ta wà yìí ẹlòmíì ti ṣe léwọ̀ lé fúnra ẹ̀ pé tágbà àwọn yẹn pé ẹlòmíì ti ṣe lé ó ti gẹ́gẹ́ bí èèwọ̀ pé tí mi gbàrà bàrà nàtàn mo bá lẹ́nu sẹ́wù mi ni bí sẹ́wù sí máa ń ṣe nu kò bá mu ẹni ọlọ́run kó tó wá dalẹ̀ ọgbà rẹ̀ tó wá dalẹ̀ tó wá sọ́yàwó rẹ̀ ẹ kéètì bá sẹ́gbẹ́rún bọ́ nísìnyí ó ti ṣe nǹkan ọ̀sìn lẹ́tọ̀ fún ṣẹ́gi nìyí ó léwu gan ó yàtọ̀ sí pé kéèyàn yóò kàn láìkè àbí ìparí ìparí ká pé àríbá kan náà ẹlòmíì pariwo ká o àbí kò kàn wú ni but kó wá ní ó ti di èèwọ̀ pé bí sẹ́wù ti sọnù kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ èyí tó wá burú jù ó ní àwọn àfa káwọn àfa sí tọ́nà bá sí lẹ́tọ̀ọ́ fún wa káàkiri yìí káwọn sí léwọ̀ ẹ yàtọ̀ ọlọ́run ẹ jẹ́ ká gbìyànjú ká lọ kọ́ ìkọ̀ ẹ̀sìn ká lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn wàláìláàbí ká lọ kọ́ mẹ́sìn kọ́dà kana ṣẹlẹ̀ báyìí nígbà kan náà rí ó ní sísá yẹn sísá yẹn ti kú nísìnyí kọ́nà bàbá foríjì ó máa ń wá sí dárúsù nígbà yìí ni ó máa ń kọ́sẹ̀ fọ́tò àtọmọ̀yà fọ́tò ní ti ń kọ́ ní ti ń kọ́ ní ti ń kọ́ ó ti wá kú díẹ̀ ó ti wá mọ̀ ó ti fẹ́ẹ́ ṣe kí dọ́mọ̀ ga ló wá gbọ́n wá sí pé kò dá kéèyàn máa ya ó sì ti pẹ́ mbẹ́ ó bá lọ fáwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn abáyẹn tó wọ́n kọ àbí wọ́n ṣe ààrẹ ó wà nílò tọ́ ni wọ́n ní kò dáa ó padà wá dìgbìlẹ̀ àfọwọ́n pé lóòótọ́ ni kò dáa. sọ wọn ní kó lọ pe àwọn afáàrẹ wa àwọn àlọ amúríyàdù sọlẹ̀hìn amúlọ́wọ́ èyí tán tú pẹ̀lú èbó àyíbáàmà bẹ́ẹ̀ àwọn iléèbó lábá padì lọ́hùn bàtà débẹ̀ ìkànnà àwọn tí ojú ọmọ Shamsuddin wà mọ̀ mẹ́rin náà ah, afáàlì ẹ̀yìn ni masha Allah mo lé mi náà ni ẹ̀yin abá àwọn aláàbọ̀à ó wá ẹni tó ti ṣẹ̀gbọ́n rẹ̀ sí wa ó ní bọ́dọ̀ àwọn rèé mọ́díkàsì ló ti parí alihamudulilayi ó tètè á dábàá wọn mo ní àní làágùn àti tí wọn làágùn éwèé ni ò ní làágùn tí àwọn afáàgà ló làágùn nu so ní wọ́n ti kọ àwọn ìkàkà lẹ́ka tó dé wọ́n akọ wọ́n lé sí gbogbo àwọn àwọn àfa tí wọ́n gba hadithi wa Bukhari Muslim Tirmidhi Abu Dawud amadi kan kọ́ wa nísìnyí wọn á bèèrè lọ́wọ́ wọn á ń wo ẹ̀ka àwọn àfáà tí wọ́n gbà dìtì wa kó bẹ̀rẹ̀ ah, wọ́n fẹ́ rọ́pù wa ni kẹ̀kẹ́ wọ́n fẹ́ di alókùn lẹ́sẹ̀ àtọwọ́ wọn á sọ wá sínú omi káni àwọn jáde wọ́n ti fẹ́ ṣe fún wa nù. àwa kà wọn ha masha Allah wọn ní gbogbo àwọn àfáà takàtà lẹ́yìn àwọn náà gbà pé àwọn àfáà tí gbà dìtì wa ni àwọn òun wà ní gbogbo àwọn àfa gbogbo àgbà mùsùlùmí pátápátá wọn gbà pé gbogbo tába ti rí àdìsí àwọn eléyìí o áá àwọn èyí o ẹ má da ọtí ẹ sọhíhù ni. ani Bukhari àti Muslim lẹ́yìn náà tó ń kọ ani kò sí ma ẹni náà wí bẹ́ẹ̀ o àwọn ẹni bó ti rí náà nù wọn tó bá wá rí bẹ́ẹ̀. ṣé àfa aládìsí lèmi bí ṣe àfa aládìsí àwọn ní ṣe àfa aládìsí. tẹ bá fẹ́ mú àdìsí wá lérí ọ̀rọ̀ pọ́tò yìí kó jẹ́ Bukhari àti bóyá yìí tó jọ ibùdó tí mi sí ni ìwọ mi mi ní o mà sẹ́kọ́ wọ́n ti rí òkú ọmọ àní kò sí problem lọ́ba fa àdìsí jáde àdìsí àkọ́kọ́ inú Bukhari ló wà wọ́n ní kí ni yẹ bẹ́ẹ̀ àní inú Bukhari ló wà wọ́n àwọn mùsùlùmí náà àwa kàbí mẹ́rin báwọn Bukhari àti mùsùlùmí Bukhari àti mùsùlùmí sẹ́yìn ah, ah. ní buhari láwọn onílé muslim gan láwọn onílé sẹ́yìn ní yàdù sọ́ọ̀lì hẹ́ẹ̀. wọ́n láwọn ní nítorí ìyá mo ti wá jáde ẹlòmíì kan kéwù ni làákàyè rẹ̀ àtẹlẹsẹ̀ ló wà wọ́n lé níta àkọlù àti mọ́kúrá transit ìwájọ́ kan fẹ́ẹ̀nì kan ní à èyí tán tú láyé báwọn èèyàn mẹ́rin lójú nínú ọmọ tiwa wá ó sì àlọ́mọ tiwọn sùúfì Ibrahim ọmọ Musa ó ní sùúfì ni ọ̀nà dàpọ̀ mẹ́rin àwọn adakọ̀ alẹ́ ti kíra àwọn adakọ̀ yá yìí ó ní à ìwádìí ẹ̀kọ́ yìí náà lè túmọ̀ra yín ó àlọ́mọ tiwa lé ó wá sí wa bá bẹ́ẹ̀ àwọn èèyàn kírímìnà pọ̀ láyé ọlọ́kan lé sùúrù ni wàhálà kírímìnà pọ̀ láyé àwọn kíní kan lánàá ẹ má bínú o kẹ́ni wọ́n kírímìnà pọ̀ láyé ẹnìkan á wò ó ah, ní ọlọ́mọ ní sùn púpọ̀ ọlọ́run ti ní sùn púpọ̀ jù ẹnì kò lè dẹ́rẹ́ òfin ọba kàkàmà wò náà ẹnì yẹn jẹ́ Hasan abóṣe ẹni jẹ́ ni Hasan ọmọ bilala bóyá lásìbọn rẹ ni lásìbọn Jamiu <laughs> ẹnìkan lásìbọn rẹ lórí whatsapp mi lẹ́bàá rí ọ̀tí ń sọ bàbá àdìgún sọ wẹ́ẹ̀ ọlọ́run kìíní táníjẹ́ náà wọn ò bí dáa títí máa ní mo fẹ́ ṣe kódé kódé tètè ta lọ́lọ́ ó wá múra kankan ní wọ́n ń sọ ẹni táwọn jọ wọ kìíní fún ah ọlọ́mọ ní sùn pọ̀ bá ọlọ́run sì ń gbọ́dọ̀ wíwá yìí náà ó ní ọlọ́run téńté báyìí lọ́mọ àwọn téńté ni bó bá tẹ̀ kọ́ ọmọ ọgọ́rùn-ún ni téńté báyìí ni pé kò sí lè wọ́n kò sí kéde àkàtúntì ọ̀gbọ́n náà kò tó báyà lásán rẹ̀ ni kò dàgbà púpọ̀ téńté báyìí lọ́mọ ọlọ́run níwájú àwọn. má fèmí wá má fèmí wéra rẹ àtọ̀tọ̀ fún mi àti tiẹ̀ nǹkan kankan o íńjìnì ti mẹ́rin tẹ̀mí gẹ̀mí mọ̀ èèyàn mọ̀ bó ṣe rí. ọlọ́wọ́n jẹ́ abimọ̀ òsì bàbá òsì mẹ́kọ̀ọ́ àwọn ilé náà <laughs> bàbá òsì náà bímọ òsì kalẹ̀ náà tó yóò yára nísìnyí àwọn èèyàn máa ń rí ọlọ́run fi púpọ̀ so àwa mú hadith wa lọ múri àdúsọ nínú wa ń lé wa mú wa àwọn làwọn ni àwọn nìkan sí wọn sí wọn bá bẹ́ẹ̀ ọmọ yẹn náà sì wà ń bẹ inú ọmọ ti wá dùn torí pé níta fi bẹ̀rẹ̀ pé àwọn náà fi àwọn náà fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n ti wọ́n ti plan ẹ̀ bẹ́ẹ̀ àwọn náà ti bẹ̀rẹ̀ pé inú ọmọ ti wá dùn masha Allah bàbá ni àwọn ọgbà mo ní kí ló dé sẹ́fẹ́ ìlànà ẹni pé báyìí báyìí báyìí wàdúrà ìṣẹ́ wàrà tó fọ́njọ́ náà wàdúrà ọ̀rọ̀ burúkú ni o wọ́n ní táwọn òfin gbà ní pé síwájú mò sọ kàmílì sọ wọ́n sì ṣe irun mẹ́rin ni o nbídíà ò ní kan sí láyé nbídíà ẹni tí ẹlẹ́ni tó bá ní kan ṣe òun lè rí kan ràn ẹni tó bá ní ẹ̀sìn ṣe tó bá lẹ́sìn ṣe tẹ́ ẹ bá ti change tí ò change yóò wà ní ẹ̀mí rẹ̀ pé mo ti gbà kò àmẹ́bídíà àwọn onímọ̀ ni ẹ bá fún wọn ní one million ẹ̀rí wọn nígbà ẹ dà sọ́lọ́ ẹ dà kò tó kó gbà bẹ́lẹ̀ yìí wàláì wọn gbà wọn á ní kílódé fi gbà wọn tó gbé síwájú àdámà àti kàwádìí ni wọn sọ. wọ̀tílíkà ìbàdà tó kún àwọn eléyìí ò sí lọ àwọn tá ń sínú ó ti ṣé ọlọ́run ní ma ṣe nǹkan léwọ̀ fún yín ni àbí ṣé wàá dábàá àbí ṣe kàmálì dín sọ́nà ní wọ́n ṣe nǹkan léwọ̀ fún yín sọ́nà nítorí ọba ti wá ṣe léwọ̀ ní ti tíṣẹ́ aláwọ̀ bá ti ṣe léwọ̀ tí kàmẹ́lì wá ti ṣe léwọ̀ ẹ̀ gbánu ìtẹ́sọ̀nù talẹ̀ wá ń sìn. torí pé lára ìbáàdà ló wà afáwa ibn Taymiyyah rahimahullahu ta'ala níbi àwọn ìwáyà mi nígbà tó ń sọ pé àlẹ́ ìbáàdà tààrífù rẹ̀ wọ́n ní àtọ́ wọ́n ní táà ń pè ní ẹ̀sìn ìjọsìn ó tẹ̀lé àṣẹ Ọlọ́run ọlọ́run pàṣẹ fún ọ níjọ́ adamu ọ̀sẹ̀ adamu sọ. ìyàtọ̀ náà ń bẹ láàrin wo àtàwọn abúlé abí ṣé títí ń bàjá láàrin abúlé abí àtàwọn àmẹ́bí lẹ̀ lélẹ́yìn. bọ́t kò níye wọn kò níye wọn kọlọmọ sọ wa nù ṣe ẹ̀kọ́ tàbí ẹ̀kọ́ mẹ́lẹ̀ lẹ́yìn ọlọ́run ọba àtàníbi sallallahu alaihi wasallam àwọn náà lẹ́tọ̀ọ́ láti ṣèkálẹ̀ wà fún wa àwọn afáwa dẹ̀rí àwọn atajọ́ súnà náà ìfẹ́ tánisa àwọn afáwa ẹ mẹ́jọ débi bẹ́ẹ̀ súnà mi bá sọ tó bá ti takò sí wọn so ẹlòmíì kọ́lá ẹlòmíì ò mọ̀ bẹ́ẹ̀ ti ń gbọ́rọ̀ tó bá ti di bí àfa àwọn ti sa ẹnìkan lọ́gbẹ́ bí àfa àwọn sa ẹnìkan lọ́gbẹ́ báyìí òun ló mọ̀ sẹ́ni ẹ̀ lọ́gbẹ́ kiri gbogbo tí wọ́n á sọ máa lọ́gbẹ́ mbẹ́ ẹnìkan pòsìtì nǹkan sí mi lánàá nǹkan mẹ́sì mo lè fún un ẹnìyẹn wà náà táfà mo á gbọ́ bí ìṣe ráyè tó ó tó ó tó àkàtì kan tó gbọ́ kínní o mo á gbọ́ tọ́pá mo ní kí ni mo ń sá àwọn èèyàn o ìyẹn máa ní fún lẹ́sí sọ̀rọ̀ sọ́sì kọ́dà kò jọra wọn nítorí ẹnìyẹn ẹnìyẹn gbà pé píkṣọ̀ lọ́dọ̀ tó ń kì í ní tó bá ti wà nínú ní báyìí ó ní kì í àárọ̀ ṣùgbọ́n nísìnyí ó wá kó ti àwọn àfa àtúnṣọ́ ó lé mi ó lóun nìkan ó ní bíu àwọn àfa ni òun gbé bíu tòun nu àwọn àfa tó lọ bíu yìí láwọn àfa àwọn àfa gbọ̀ngàngbọ̀ngàn mọ́ nípa. so nítorí sọnù kọ́dà ènìyàn sọ pé lérí eléyìí tóun sọ tóun sọ yìí wọ́n lòun ìsà alùsùnà tó lẹ̀. ó ní ìmọ̀ tó hàn sí òun lọ́sọ́kẹ́ lòun sọ so ẹ jẹ́ ká máa fi al-insaf tí bá ti fi insaf tẹ́ẹ̀bà tí bá ti lè fi gbọ́rọ̀ láyé tí ìfẹ́ àfàbà ti dọ̀lábà lọ́kàn yàn gbogbo ẹni táwọn bá ti sá lọ́gbọ́rọ̀ yìí wọ́n ló sá lọ́gbọ́ ẹni tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ pé kí ló ṣe tí wọ́n béèrè lọ́wọ́ rẹ pé kí ló ṣe àwọn afá sọ ìlérí ẹ̀ kí ni wọ́n sọ tí wọ́n rí bẹ́ẹ̀ lásìkò tá a wà yìí nǹkan tẹ́yìn lè máa rí àsìkò tí tẹ́yìn máa gbé náà ẹgbẹ́ tèmi ní o gbọ́ ni ẹgbẹ́ tèmi ní o gbọ́ because ẹni tó bá lọ ọlọ́run ní béèrè pọ̀ ṣe but ẹni tí ẹ kọ ẹni tí ò ẹni tí ò kó sí kankan tó bá lọ kó kó sí kan ọlọ́run ó challenge pé ọsẹ pé bẹ́ẹ̀ òun ni wọ́n fi ní sùúrù o ọlọ́run ní pé ọ̀sẹ̀ pélé lé mídíà ọlọ́run ní bí ọ bẹ́ẹ̀ ọlọ́run ní bí ọ pé ọ̀sẹ̀ pélé ní gèfèrí àmọ́ ọlọ́run ó bí ọ pé ẹni tó yóò jẹ́ gèfèrí ọsẹ̀ pé gèfèrí kí ló fi pè bẹ́ẹ̀ ọ̀ àtọ́fọ́lọ́ pé <laughs> bí sẹ́wù mi ti sọ náà nù ọ̀ wá ní pé lọ́wọ́ rẹ̀ sẹ́wù rẹ̀ pé kí ni àwọn nǹkan tí ẹ̀rí ǹjẹ́ àkún fàṣíkún bìnàbà in ayàkùn wánì ni o àwọn tí àyànká yìí ṣẹlẹ̀ sí àwọn sọ̀hábà ni ẹ̀dàkùn sáà mọ́tò sọ̀hábà ni ẹlòmíì ti sọ apá rẹ̀ gan di màláìkà tí àbálùkọ́ ànábì ọlọ́run gan àwọn sọ̀hábà ni ayà yìí sọ̀kalẹ̀ sí sáádà tó wọn ni ǹjẹ́ àkún fàṣíkún bìnàbà in fatabayyanu báwọn yẹn bá ti ànábì ló ó lo nọ́mbà ó lo pásìkò mẹ́wọ̀n báwọn yẹn bá wá bá yín tó máa fún yín nípa yẹn nìkan ẹ̀yin yẹn tíráì tó ẹ pé ibi tí yẹn ti lè wádìí ni wọn náà wádìí ẹni tẹ́jọ́ ń gbèlú wọn lẹ́nu yìí sí nǹkan báyìí wọ́n fẹ́ wádìí pé ó ṣe ló sọ àyàfi tó bá yẹ pé yòó láǹfààní àti kíni yìí àti wádìí bóyá ọ nímọ̀ tí ọ lè fi wádìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wà ní ara wa abẹ́ náà bàbá rẹ̀ kíọ́lá wọ́n sàfún alágbóyè ẹ̀sìn rẹ̀ o ọlọ́jẹ́ kan wọn bá وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته بي ميجينا لابا إن شاء الله 1 2 نعم أين أين كوجي تري أوكي كوين وأسلم لك أما كيف ntí o ntí o bẹ́ẹ̀ bá jáde síta ntí o gbìyànjú lójú fún yín àwọn èèyàn ní pọ́blẹ́mù gan tí wọ́n á ní sí kọ́lọ̀kù sàmọ̀nà wádé sẹ́ẹ̀rí tí àpá tí ó bá sọ̀rọ̀ tó bá pé ó rọ̀ǹkì tí ó bá ní sí kò sí tó burú tabarẹ́ni tí ó rí pé táwa yìí lọ tó bá pé tọ́lọ́ là ń pè yàn sí o because ibi tí wàhálà wà gẹ́gẹ́ nínú ibi tá à ń pè yàn sí gan ni problem ibi là ń pè yàn sí. sápẹ́tọ̀ ọlọ́run ọ̀rọ̀ náà ló ń sọ fún wọn ọwọ́ ni ọlọ́run ní báyìí lọ́nà èkó sẹ́pẹ́ àwọn ẹni wọ́n gbà lọ ọ̀nà bí wọ́n gbà lọ nù bọ̀tí wọ́n pín ní àà ah, àbáyé tẹ́sí mi sí kí ọ̀nà sí ọ̀nà bẹ̀ kàn o wọ́n lọ́nà yàyìn Àbújá wọ́n já sí o ọ̀nà yàyìn mọ̀ ní. sẹ́wọ́n pé gọ́yà tẹ̀lé ẹ̀ náà ni pé gọ́yà rẹ̀ ni pé kánsà dẹ́kun ni gọ́yà rẹ̀ sẹ́pẹ́tẹ́ ni má kọ̀ rẹ̀ tẹ̀pẹ́ àwọn ọ̀nà bẹ̀ mọ̀ kọ́ ọ̀nà yàyìn mọ̀ ní tí ó bínú àkọ́kọ́ nù ọ̀pọ̀lọpọ̀ àfa kò sí kíláàsì àfa gẹ́gẹ́ fúnra rẹ̀ títí láti ọgbọ̀n ní kíláàsì ẹlẹ́ẹ̀kejì ńgbà mí ẹ lò mí ẹ tó tó wá fẹ́ correct náà mẹ́tọ́dù tó wá wá mẹ́tọ́dù tó fi correct ṣẹ́gẹ́tì yóò ṣe correct yẹn ni yóò yẹ ẹ̀yẹ rẹ̀ tán yẹn lójú òun wà gẹ́gẹ́ bí ẹ̀yẹ náà ni so èyí ò wo bá tẹ̀ náà èyí ò wo mọ́sálà àti mọ́sádà ni ìyẹn lè ṣe mí gbàmí tí ó jẹ gígó mẹ sẹgẹtì nìsín òyìn ò pé ọ̀rọ̀ náà sọ yìí tí má tẹ sọ sí ó sàǹfààní àwọn ẹni sàǹfààní àbí òní ìdàkan ló wá pátá so oníyàn wò ní amákòsí kan tí ó burú bẹ́ẹ̀ káwá fẹ́ sọ náà ká wo ọ̀nà tó gbà da kọ́dà ó da yóò kọ́ sọ gbogbo àwọn kan tó ṣe òun ẹ̀ sọ bó ṣe lélẹ́ ṣe bó ṣe lélẹ́ yìí àmọ́ eléyìí tó sọ kọ́dà báwọn mi bá tún lọ báwọn mi bá tún ní fíù mi ẹ pé irú fíù tó àfàyẹ náà lọ aláwọn tó tún lọ bẹ̀ But kọ́dà náà tó lọ bẹ̀rẹ̀ aláàmì tó ti padà gẹ́gẹ́ ti sìn èyàn nínú bí yóò ṣe sọ bọ̀t ojúṣe yẹn ni kéyìn ó sọ but èyàn wo ẹnu èyàn wo ẹnu lẹ̀ yóò sì tún wo ẹnu ọkọ ọlọ́run sàmàlà wa. nọ́mbà two aleykum salam. ẹ eh? ok. okay. okay. nígbà tó yà tán <laughs> irú kan báyẹn tí ìbá nìkan báyìí haram níwájú òun gbẹ́nu afá báyìí ó ṣe ní halal so èyí wà bẹ́ẹ̀ pé ẹ̀rí ẹ̀rí tó mú wálé yóò bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ sẹ́kẹ́tìsì ẹ̀dàpọ̀ ẹ̀rí wọn mú wa sẹ́kẹ́ ẹ̀rí tí mẹ́lọ́ tèèyàn pé nǹkan báyìí haram ni èyí wà á mú ẹ̀rí tọ̀hún náà kó fún ilẹ̀ tọ̀hún tí wàá rẹ̀ rí mú wa kò mọ́ tí ń senu tí wàá fún ilẹ̀ rí tẹ́wà rẹ̀ pé ẹ̀rí ẹ̀rẹ́ lálàáfíà sẹ́yìn pé ẹwà wo ẹwà gbé méjì ẹ̀wù síra wọn pé kí ni ń ṣẹlẹ̀ sí méjì sẹ́kẹ́tì ní sẹ́yìn so irú àwọn tí wọ́n lọ sí tó ní pé picture kámẹ́rà yìí àwọn lọ́nà pé báyà pé kèé ó yàtọ̀ sí gbogbo àdìsí méjì tó wá lórí àdìsí ọ̀nà méjìlá ti gbà wá lórí ọ̀rọ̀ mọ́tò alákọ̀ọ́kọ́ pé ìpìlẹ̀ rẹ̀ olóbi ẹbọ ẹlẹ́ẹ̀kejì bí àpéyàn ti kéde yìí èèyàn fi èèyàn fi ẹ̀dọ́ náà bá ti ẹ̀ èèyàn fẹ́ máa dẹ́ ẹ̀dá gẹ́gẹ́ bí tọ́lọ́ náà ni wọ́n fọwọ́ yà bọ̀tẹ́ lẹ́yìn òun ló yà kẹ́pẹ́ lẹ́yìn domi ìkankan náà ni àwọn tó fọ̀hún yá kí làwọn náà fẹ́ ṣe àwọn náà dẹ́rẹ́ sẹgẹtì ní sísọ tó bá yàtọ̀ pélé iná tó bá jọ ọ̀rọ̀ mi bá náà kéèyàn wo ẹ̀rí tẹ́niyẹn bá mú wa bọ̀tù àwọn ẹ̀rí táwọn èèyàn mú wa kò tó ká pé kèsì àrọ̀ ifu píkítọ̀ gan òun náà lè bí ṣíríkì òun fún mi fún lápẹ̀ àkújẹ́ rẹ̀ ń jò níyì pé èèyàn lè lẹ fọ́tò bí èèyàn máa ń lé báyìí tẹ́yìn lè máa lé báyìí nígbà tí wọ́n bá ní pọ́blẹ́mù ah alájí ẹ sì ń wo mìíràn tó lè ti lọ bẹ̀ tó náà lè ta'ala àràbí ọtí mú tiẹ̀ mú tiẹ̀ ẹ́ náà. Okay. Tí wọ́n máa pẹ́ méjìlél nìkan, àkọ́kọ́ ni pé kí ẹ máa ń ṣèfẹ́ ẹnu lórí ẹ̀. Pé èwo ló ṣe dédé ìfẹ́ ẹnu mi mu àtàwùjọ mi tí wọ́n fi ní bílẹ̀mù mi sẹ́pẹ́ ẹni tó wá ẹlòmí bá rí pé pẹ́lú bá ti ń sọ iná bẹ́ẹ̀ bá tún gbọ́ pé wọ́n láfa kan pé wọ́n tún mọ̀ dá ẹ̀hìn yóò àfẹ́ máa wá àwọn àfa tó ní ìwé rẹ̀ tíra ní wọn àfẹ́ wá káàkiri mo fẹ́ láfa àwọn náà kó wá ní lọ́wọ́ yóò àlọ́pàá mọ́ yóò tọ́jú ẹ̀sìn pé tó bá gé káì báyìí yóò sáré mú ni kò sí láníyàn tó dáa so kò fẹ́ káwọn ìjọ àwọn àwùjọ rẹ̀ kò fẹ́ ká máa rí gẹ́gẹ́ bíi aláṣejù bíi ẹ̀sìn ìtẹ́lùmọ́ fi mú yìnyín àwọn àfa yìí àwọn ìmọ̀ ní pírọ́blẹ̀mù ẹ wo àfa àgbàdìbò yìí sọ̀rọ̀ nípa nìkọ́ọ̀bù àmọ́ náà tó lè mi làwọn sọ nígbà pé ìbòjú èso ọ̀ràn yàn ẹ níparí ọ̀rọ̀ kan sọ wọ́n ní gbọ́dọ̀ tó ti bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ tó bàlágà àtàwọn ìyàwó wọn bójú. àwọn kan bẹ ní ti orí pé yìí ni ó pé fún òun kò ní fa wàhálà lọ́dọ̀ àwọn òbí wọn àtàwọn mọ̀lẹ́bí sẹ́gẹ́tì ní sìn because ọ̀rọ̀ ní kọ́ọ̀bù pé máa fẹ́ ìyàwó gẹ̀tán pé kó bójú ogun ọ̀tọ̀ lọ́dọ̀ àwọn òbí ìyàwó yẹn tó wá gbọ́ pé wọ́n lálẹ́ bá ní àgbààfà ní kìnnì nígbà tí wàhálà bá wá dé ẹ̀wá ẹ̀yìn àfáà ìdénú ẹgbà ah, èmi nǹkan mo sọ ni <laughs> àfáà sì gbà mọ́dá tìrìmọ́ ni bí ẹ bá sì lọ wo bí ẹ bá wo bí ẹ bá wo gbogbo àwọn ẹ̀rí táwọn àfáà mú wa tó máa ń kọ̀m̀pìà wọn síra wọn ẹ̀rí táwọn tán lọ́rọ̀ yàn ni wọ́n ní púrúfù so gbogbo àwọn mọ́sáàsì wa ti rí bá wọn àwọn àti ká bẹ̀rù ọlọ́run ọlọ́run ti sànà àwọn àfáà yìí èyí tó bá ti lò fẹ́nu wọn sọ pé ìmọ̀ tó hàn sí lòun lò yóò gbà ládàá kan bọ́lá kò ní gbẹ̀sẹ̀ òun ó gba òun ó gba aládá yóò gba aládá pé ó ṣègbìyànjú àmọ́gbà tí gbìyànjú rẹ̀ wá mú kò ní gba aládá eléyìí kò ní gba aládá múmú ẹni tó bá ṣe pé òun gbìyànjú ó tún mú òun gba aládá méjì yóò gba aládá pé gbìyànjú ó tún ara ẹ̀ òun á ní pọ́blẹ́mù ìwọ́n tó wá lọ mú pẹ̀lú fẹ́nu bọ́lá máa ń wò mí lálẹ́ kìyàmá bí sẹ́wọ̀n náà sí àdìbá ní máa wà lìjẹ́ lọ bí sẹ́ni náà kí wọ́n tó ilé yà máa wò báwọn ni mo lè lò ó ti bọ́ọ̀sì yẹn lómi ìtàn ni kò mú un tẹ́sí fún ọ lẹ́rìí wo ẹsẹ̀ gbẹ̀rì wò síra wọn ìbí wọn náà rí ìfẹ́nu rẹ̀ jọ náà ìfẹ́nu lọ fi gbà á so ibi táwọn láti máa bá wọn àfa lónú níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ náà bá ti ẹ́ àwọn ìṣèbà ní Israel ọmọ adáwọn làwọn wọ́n ní tó ẹgbẹ́ kíso tiẹ̀ tí wọ́n ọ̀sọ̀npa torí léyìí lápòjú yẹn náà ìmọ̀ ń sẹ́nu kọ́ àdìnnà pé làwọn sọ pé àwọn ọlọ́wọ́ fún wa ní ìròyìn nípa àwọn Yahudi àti Nasara pé wọ́n ṣe báyìí ń sọ fún wa pé tí wọ́n ṣe wọ̀nyẹn má ṣe rẹ̀ ọlọ́wọ́ bá fún àwọn Bani Israel ó fún wọn ní òfin ọlọ́wọ́n ní nítorí kó ń ṣe ló fi hàn pé bí ẹ̀ bá ti pààyàn yóò àpòpá gbogbo ayé ni nítorí pé bàtàwọn eléyìí ti para wọn ó wá fún wọn ó láti bàtàwọn eléyìí ti para wọn ni ló ti wá mú ló ti wá mú òfin jáde pé látò ní lọ o àwọn bàní sọ yìí ló ẹ bá ti para wọn so nǹkan tí mo jẹ fún eléyìí so wallahu ta'ala ala bisawab.